بالله الشيطان بسم الله الرحمن الرحيم ظالمين قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين قال إن أنصح لكم إن كان الله يريد أن يغويكم هو ربكم وإليه ترجعون أم يقولون افترى قل إن افتريتم فعلي بجوابي وأنا بريء أنه لن يؤمن من قومك إلا إلا من قد آمن فلا تبتئس فلا تبتئس بما كانوا يفعلون واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم على رسول الله

ọ̀pọ̀lọpọ̀ ọlẹ́bí ọlọ́wọ́ lọ fún àánú lẹ́yìn kú ọlọ́sàlàyé ọkùn ọlẹ́pọ̀ ẹ̀lẹ́kùnrin náà ní ọ̀ṣọ́tùkùnrin náà ọlọ́sàlàyé pa ọlẹ́bí ọlọ́wọ́ bákan náà ọlọ́run bá àlejò ọlá ọkọ́ làkọ́kọ́ àlejò ọlọ́run bá àlejò ọlá ṣùgbọ́n òun làkọ́kọ́ òun ní ọlọ́run mubashirina wa Allahu rusulan mubashirina munzirin ní sọ́dọ̀ bá kọ́ ọlọ́wọ́ bá ní àwọn ọmọ èèyàn nípìnlẹ̀ wọ́n bẹ wọ́n bẹ lórí fítírọ̀ ọpọlọ́wọ́ bá náà ni wọ́n mọ ohun òsì náà bá àlejò ọlá lẹ́yìn ìgbà náà táwọn èèyàn ń bẹ lórí dáadáa ṣètò táwọn èèyàn kọ́kọ́ sẹ́ bó àkọ́kọ́ ẹ̀sẹ̀ tí wọ́n sẹ̀ lórí ilé ayé ìlú lẹ́bọ̀ tí wọ́n sẹ̀ lásìkò àdúgbò náà pàdé sọ́lá kí ló fà á ẹlẹ́mìíràn àwọn ìgbà tí anábíwá náà wà ní sàlámù dáyé sígbà tí ìnáwó ara wà ní sàlámù dáyé láwọn èèyàn pẹ̀lú ìdí alẹ́ náà pẹ̀lú ìfẹ́tọ́rọ̀ náà pẹ̀lú ìmọ̀lá ọba àlẹ́kẹ̀ ọlá èṣù dé wá báwọn èèyàn kan nù wọn padà wọn kan kú àwọn èèyàn kan bẹ́ẹ̀ gbà náà lọ́wọ́ wọn pè ní wúdà wọn pè ní ṣùwá wọn pè ní yàgòfà wọn pè ní yàrúfà wọn ènìyàn kọ́ orúkọ àwọn èṣù wá lọ ń bá àwọn èèyàn tó tẹ̀lé wọn lẹ́yọ kọ̀ọ̀kan wípé á ah, àwọn tó kún ikọ́ wo bá dára lọ́sọ̀ rọ́pìnà lọ́hùn tàmásí kábà wọn béèrè kẹ́lẹ̀ bá máa fi rántí wọn nílà ní àkọ́kọ́ èṣù náà bá wọn bá wọn èrè yìí nígbà tó sùn wọn máa gbé àwọn èrè yìí dá àwọn ẹni yìí wọn á máa pa àwọn èrè àwọn ẹni tá a dápọ̀ yìí wọn á máa wò wọn á máa fi gẹ́ẹ̀tì káwọn lè mẹ̀sẹ̀ ọlọ́sí àṣìwọ́nà ọdún pé àwọn tí wọ́n gbẹ́ èrè yìí fún wọn kú àwọn ọmọ wọn tó wọlé àwọn ọ̀ṣùwà àwọn ọmọ tí wọ́n náà kú àwọn ọmọ ọmọ ọmọ náà wá dé lè ṣúwá yọ sí wọn pé à sẹ́yìn láwọn èrè yìí lẹ̀ àwọn bàbá bàbá yín àwọn bàbá yín wọ́n sì wọ́n ní fọ́tọ́sì ẹ̀rẹ̀ ẹ̀nu ìmọ̀ nípa bóò làwọn bàbá yìí bí torí ẹ̀ gbé àwọn èrè yìí kalẹ̀ lánàá àwọn ó rí pé èṣù wá lọ tà á fáwọn ọmọ wípé wọ́n ń sìn wọn ni akẹ́yìn náà máa sìn wọn á bẹ̀rẹ̀ sí máa sin àwọn eré yìí lásìkò wọ̀jú ní ọ̀pàdé sàlámù tí ó dáyé àwọn bẹ̀rẹ̀ sí máa bẹnu àmọ̀ náà bá rí kí wọ́n lọ́wọ́ pé ẹlẹ́gbẹ̀ẹ́ náà pàdé sàlámù ìyẹ̀kú náà lọ́wọ́ ìbàjẹ́ mi rẹ̀ ó lè bá ìjẹ́ pé ní ó jẹ́ ìgbẹ́ fáwọn èèyàn gbára lọ́wọ́ بعث إلى أهل الأرض فلما بعد بيها سميا نعم سورة الله بارك ولا في وصيتا نور عليه السلام àti ẹ̀ǹkáńtà rẹ̀ pẹ̀lú àwọn èèyàn tí wọ́n sin eré yìí tọ́lọ̀ ń torí ẹ̀ gbé dìde nínú àwọn ṣúra tó lọ́wọ́ bá ti sọ mọ́ ẹ̀dà bọ́gẹ́bí oníṣòwò ìbúdà àìsàlám òun gbàlà kọ́kọ́ ìtànàbí ọlọ́run tọ́lọ́wọ́ bá ẹ̀lẹ́kẹ́ ọlọ́sọ̀rọ̀ ṣọ́ọ̀tù òhùwù ọlọ́run bí ní ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين أمر عليه السلام ولقد wọ́n sì nà bí àmì àgbẹ̀rọ làkọ́ dájúdájú àrùsáré náà ha àwọn ọ̀rọ̀ ara ń rò ara ìlà àkọ́wé yìí ara sáwọn èèyàn rẹ̀ gbàdájọ́ náà bá rẹ̀ jọ ọlọ́run máa ń náà lè kan sáà sáwọn èèyàn rẹ̀ náà ni wọ́n tó bá jẹ́ àpá àwọn tó kọ̀ọ̀kan fi dáwà rẹ̀ sí láǹkalẹ̀ àwọn èèyàn àdúgbò rẹ̀ mọ́nì ọ̀tí ṣe wá àti fáwọn ní ìpínlẹ̀ fi wọ́n lọ sí lọ sí lùkẹ́ tí ó kọ̀ ọ́n àwọn tó kọ̀ nǹkan ló kọ̀ àwọn tó lọ kọ́kọ́ wọn fọ àlè sàlámà sí ilá yìí sáwọn èèyàn ọlọ́run bá gbogbo àwọn ẹlẹ́bẹ̀ẹ́ lọ́wọ́ bá ìgbẹ́ ọlọ́run bá máa ń rán wọn sáwọn èèyàn wa ni gbogbo àwọn ẹlẹ́bẹ̀ẹ́ lọ́wọ́ bá ọlọ́run máa ń rán wọn sáwọn èèyàn wa ká lè fi màtá ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa ànábì ọlọ́run ká lè fi bọ̀wọ̀ fún bí àmọ́ wọ́n ti jọ ṣe wọ́n ti jọ máa bẹ́ wọ́n ti mọ kí ní ìròyìn rẹ̀ kò ní lè ṣẹ́ẹ̀kì sí wọn àfànábì ẹ̀rọ péré ọlọ́run ọba àlejò ọlọ́run rán sáwọn èèyàn rẹ̀ òun dákò ń ti bọ́lọ́run ọba àlejò ọlọ́run rán sáwọn èèyàn rẹ̀ ó fi àìjẹ́ fámílì fáwọn tó ń lọ jíṣẹ́ fún ó fi ẹ̀kọ́ dùn ó ó nà nígbà olúkà ní sàrà àwọn àgbàdo sọ̀rọ̀ ìkọ́rọ̀ lọ́wọ́ á nà ní ibi kúrúkú wa àwọn àwọn ilà òkè ní ìṣẹ̀lẹ̀ nígbà tí wọ́n pẹ̀lú bí àjẹ́ tí wọ́n ti rí bí àbákíyèsí ní jẹ́ fámílì ní ẹ̀ní sílá ìfún mi o ṣe ìpìlẹ̀ tó bá wọn máa ń láwọn ànábì ọlọ́run yìí máa ń wọn sáwọn ìyá wọn ni ọlọ́run lọ́pọ̀ dájúdájú àwọn ọlọ́wọ́ bá àlejò ọlá àwọn ará nábì wà lọ́wọ́ àlejòlá ara ń ṣe ìlàpọ̀ òmìnirí ara àṣàwọn èèyàn rẹ̀ kí ló lọ rí fún wa inú ilẹ̀kùn nàbí ìrún mọ̀bìyìn láti lọ sọ fún wa pé èmi jẹ́ nàbí olùwáṣẹ́kìlọ̀ fún yín olùwáṣẹ́kìlọ̀ kí mo ti jẹ́ fún yín ó kílẹ̀ pé mo wáṣẹ́kìlọ̀ fún yín pé ń tẹ̀ ń se dáa kò sí nǹkan mí tí mo wá ṣe pẹ́pẹ́ tẹ́ǹsẹ̀ má se má kí wá ní ìkìlọ̀ tí anábìnúwò aláìsàlámù lọ ṣe aláìsàlámù lọ ṣe báwọn èèyàn rẹ̀ ọlọ́ni ó sọ fún ẹgbẹ́ àgbàtà àdúgbò ìlànà láti fi rìnlẹ̀ fún ẹgbẹ́ gbogbo àwọn tẹ́ǹsì náà yẹn ọlọ́run ọba ẹ̀kẹ́ ọlọ́run àwọn alẹ́ àtẹ̀gbẹ́ ní alẹ́ àjàkùn àwọn tẹ́ẹ̀mú kọ́mú ẹgbẹ́ wọn jù sílẹ̀ wọn ò lẹ́tọ̀ọ́ síjọsìn tẹ́ǹsì fún wọn Allah nìkan lẹ́ni lẹ́tọ̀ọ́ síjọsìn tó yẹ kẹ́ ẹ máa darí ìjọsìn fún inni akhafu alaykum adhaba yawmin alim tó ẹgbùn gbàmí fún yín jẹ́mọ́lẹ̀ ní gbọ́ tẹni bẹ́ẹ̀ ṣe máa ṣe lọ́nu èyàn ní máa ṣe lọ báyìí kó mọ̀ wá rí àjẹun èyàn ní máa ṣe lọ báyìí kó má pàdé kọ́lọ̀wọ̀n bá àlejò ọlágbà mú oru yẹn ni mo fi jẹ́ kí wọ́n sẹ́kì lọ fún yín tètè wọ́n lẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kú báyìí ìní afọ́ fún aláìkún azàbàyàwòrìn àríyìn ẹ̀rù ń bà mí inú àárọ̀ alẹ́lápọ̀dà àbùsàlẹ̀ náà nù hàn ní ilẹ̀ àkọ́ òmìnir فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم قال وبالك يولا آمنوا آيان سوين ياغي لكنا ما توادي بي إنه آية إليه قل ألا تعبدوا إلا الله أقوى وكما سيبوا شكرا ibi ayé àlàárọ̀ ó pa wọn láti àtọ̀rí tí ya qawmi ibudullah àpẹẹrẹ yìí ẹni ẹ máa súnmọ́ ọba àlekẹ́ ọlá nìkan màálà fún mi yìí láàyè nìkan ìrò kò sọ́dọ̀ ní ẹlòmíì tó yẹ kẹ́ ẹ máa sìn lẹ́yìn ọlọ́run ọba àlekẹ́ ọlá ó ní ìní àpapọ̀ aláìkún àdáàbà ìyàwó mi kàn án ní ẹ̀rù ń bà lẹ́yìn lẹ́yìn tí nínú wá sàlàyé báyìí fún wọn nù ṣúra yìí fàkọ́lá ìbálàbù alìbálàbù ní gbogbo àwùjọ wọn làwọn tí wọ́n máa ń rò bí ipá wọn ní erich àwọn làwọn tán jùlọ tó bá wọn lówó jùlọ tó bá wọn wọn lajú jùlọ ó wá fi ìlówó ohun àdọ́là jù ń rò bí ipá wọn nìkan lè yàn àwọn ọmọ àwọn èèyàn báyìí wọn a máa sábà jẹ́ ọ̀dà gbogbo oníròrí dáadáa ní gbogbo àwùjọ wọn àwọn tàkó náà kọ́ mẹ́jọ lórí ẹ̀sìn kọ́ mẹ́jọ lórí ẹ̀sìn wọ́n máa ń ẹ̀sìn pé tí ó bá jẹ́ tí ó jẹ́ rìfọ́ọ̀mù fáwùjọ àwọn alágbọ́dọ̀ sọ jáde tí ó nílá kàtó wa ni so lẹ́nu tó wa ni ó sì dé pé wọ́n lọ́ wa ní kí táwa ń ṣe òdà àbí wù wọ́n lọ fẹ́ rìfọ́ọ̀mù sáìtì ọ̀tá nínú wọn sábà máa ń jẹ́ fún gbogbo ẹni bá gbèrò rí gidi lọ́wọ́ àwọn mọ́láwọn àwọn tí wọ́n ráwọn àwọn náà ni wọ́n ráwọn pé àwọn làwọn lajú jù àwọn làwọn láyé jù àwọn làwọn lẹ́nu jù wọ́n wà ní a ah, irú rẹ̀ máa wá parú àwọn aláṣẹ so ẹ̀ǹkẹ́ńtà àwọn pẹ̀lú àwọn ànábì ọlọ́run àti gbogbo èèyàn rí ádà lẹ́yìn ànábì ọlọ́run bá dẹ̀ kàkàyè wọ́n máa ń dóbi aláàlẹ́gà nígbà tí wọ́n pàdé ẹlẹ́gbọ́n àwọn èèyàn tí ń jẹ́ fáwọn náà ni wọ́n ríra wọn láwọn kádàájú láwùjọ àlàdínà kàkàrú ní ọ̀rìn yìí tí wọ́n ṣe kèfè nínú àwọn èèyàn náà wọ́n dáná wò lóhùn wípé a nígbà pọ̀ a sì ní lóṣù náà àfihàn ìtẹ̀lé àmì lóṣù táwọn ẹni àná sọ ó lọ ọ̀pọ̀lọpọ̀ rí sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí tí ó gbà fún ọdún ọdún yóò lè má dúró lọ ẹ̀sìn gbogbo èèyàn òrùlé yàrá ti síbẹ̀ láwùjọ ọ̀gá táwọn èèyàn bá ti dàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ tọ́pọ̀lọpọ̀ wọn máa ń ní lẹ́sìkúùsì àníńdà ní tọ́pọ̀lọpọ̀ àwọn ànáni wọ́n fún lóòrò níbi ẹsìkúùsì mẹ́ta sí mẹ́rin táwọn òfin lè gbà àkọ́kọ́ ni pé màá nára ọ̀kà ilé àbáṣàrọ̀ mẹ́tìlánà àá kí lóbi tó wá lọ ẹ̀kẹ́ bá ṣàwọn náà ló bá ṣàbọ̀ èèyàn ni wá èèyàn ni wọ́n náà ó ṣe jẹ́ pé wù rẹ̀ lọ́wọ́ bó bá ṣẹ́ ra òyípo jẹ́yàn asàlárẹ̀ bá tó ní ìyẹn ni rí ṣìdá àbí ìgbà ọlọ́sìn ti di ìyẹn pé èèyàn náà làá sẹ́yìn ọdẹ ọmọ àdúrà asọ́mà láti rán musa sí kọ́ọ̀mì lára náà sí kọ́ọ̀mì tó yà á lè rán ìgbẹ̀rún sí ní àà sì lè rán yẹn sí ní ìyóò tó láti tọ́gbà àdúgbà buhari lápẹ̀lẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn ìdáni ọ̀gá sí ẹ̀dẹ́ tẹ̀bẹ́ yẹn ti tiẹ̀ lọ́gá sí ẹ̀ tí ó lọ́pẹ̀ orí pọ̀ ń fẹ́ lẹ́yìn àkáwọn èèyàn lè gba ń tọ̀ ń kọ́ bí wàá lóun kọ́ fún sẹ́jà jẹ́ ọ̀nà àdúró òun fẹ́ sẹ́jà yẹn èèyàn náà làárẹ̀ ṣàkókò bí ti tábí láwọn ò lè gbà ní pé máa nà rọ ọkà ilé àbáṣàrọ ìrìnlànà bẹ́ẹ̀ nú èèyàn bíi tiwa ni àwa ò fẹ́ jẹ́ pẹ́ni tí ká máa ṣe ká ń ṣe má ní ò wá jẹ́ ìpìtì wà láwùgbà mábẹ̀mú kẹjì mú àwọn excuses táwọn èèyàn ò kì fi ń gbà fódòdó kódà wọ́n fi bá Nuhu alayhi salam wọ́n fi bá a lò kémi pẹ̀lú wà máa nàrà káàkà bá àkà ìlàlẹ̀ ní àwọn àrọ́ ọ̀dìrú náà bá lè yàrá ọ̀sì àwọn onítẹ̀lẹ̀ gẹ́nà àwọn ọ̀lẹ́tẹ̀lẹ̀ àbá àwọn tí òun gẹ́gẹ́ àwọn tí ò bá sọ wọ̀ àwọn màmá báwọn wọ àwọn tọ̀hún jòkólẹ̀ tiwa àwọn òráyè àti máa ṣe wẹlé tọ́lá àwọn tí ń tẹ̀lé wọn ó sáwọn èèyàn gidi ilé náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ reason tọ́pọ̀lọpọ̀ kì í fẹ́ tẹ̀lé tí ń yé lára àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé òdodo níta ní pé kí òdodo wọn ẹni tí òdodo ń kọ láwùjọ ó ti dé kò ní ọmọ wa pé bàkà máa ẹni táyé ó mà bó ṣe jẹ́ pé òní ọmọ wá sí máa òsì ká àṣẹ tó nígbà tí àwọn ìsìnkú yára ìdọ̀lọ́dọ̀ ara tí ó ti gbà síta tí a lẹ́gbẹ̀ẹ́ wá ń dáná sọ̀hábà tó yẹn lọ sí ọ̀dọ̀ láti lọ kùkù Islam fún Barun wá ń bèèrè àwọn béèrè kan nípa Abu Sufyan Abu Sufyan lọ àṣẹjẹ́lẹ́ ti tọ́lọ̀ àwọn kẹta kùrẹ́ṣì láti lè má jẹ́ kọ́ Barun mú àṣẹ́mtì nínú àwọn mùsùlùmí lánàbí lọ́wọ́ ó wọ́n lọ́pọ̀lọpọ̀ béèrè tí ọba yìí béèrè lọ́wọ́ Abu Sufyan kó ń fẹ́ fi mọ̀ wípé sẹ́yìn tẹ́ ní pé ẹ̀ránàbí ọlọ́run sànàbí ọlọ́run ni àbírọ́ ìbéèrè tó béèrè pọ̀ inú béèrè tí ọba yìí béèrè lọ́wọ́ Abu Sufyan ni pé àwọn àwo ní ń tẹ̀lé Muhammadu àwọn àwo ní máa ń jòkó sí jòkó rẹ̀ àbúsùfíà wọ́n dà pé àwọn èèyàn tí ò wúlò ní àwọn àsáfílù náàsì àwọn ayẹ́gbẹ́rẹ́ èèyàn àwọn nípọ̀rọ̀ àwọn tí òwò jẹ́jẹ́ àwọn tí ò rówó pélé àbúsùfíà ló wá ọgbà rúùmù tó ń ta ìgbà sùláàmù jọ́nà lọ́hùn ń padà wọ́n fún àbúsùfíà nù mẹ́rẹ́sọ̀ abẹ́yẹn pọ̀ ni wọ́n ń fún ní rẹ́sipọ́ǹsì ìbéèrè kọ̀ọ̀kan ó ní mo bèrè lọ́wọ́ rẹ̀ pé àwọn àwọn olè ń tẹ̀lé ọláwọn àwọn kùdánù náà àwọn èèyàn àwọn tí ò wúlò náà àwọn èèyàn ó ní bẹ́ẹ̀ ni gbogbo àwọn ànábì ọlọ́run bá náà gbogbo àwọn tí a rí kó tẹ̀lé wọn ní òtàwọn èèyàn àwọn èèyàn tí ò wúlò náà ní lójú ti yín náà kọ́dẹ̀ ń pàtà ànábì Muhammad sallam tó fẹ́ torí báwọn àká wúlò tí ó fẹ́ pa àwọn tí àwọn èèyàn rò bíi pé wọn wúlò tí ó fẹ́ pa wọ́n tì ọlọ́run bá bá rí عبس وتولى أن جاءه الأعمى قالوا يا إيه؟ إيه النبي ما أن جاءه الأعمى فما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يخشى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى lọ́run fi jẹ́kẹ́ kí ìrẹ́lẹ́bí àwọn tí ma ń tẹ̀lé rú rẹ̀ náà tí rú àwọn eléyìí náà ni àwọn tí yóò kí lójú àwọn èèyàn bí tí àwọn tí wà àbúlà bí ni wọ́n ma ráwọn àbú rẹ̀ àtàwọn tí ò lọ́pọ̀lọpọ̀ ọgbà tó máa ń jòkó tàbí ó lọ máa ń jòkó ti rí sí báyìí bá tó ní kíni lálé tí jẹ rẹ orí ìwọ́n tí ìwọ́n tí ó ṣe tó ṣe tó jẹ ọlọ́pàá àwọn ènìyàn náà sáábé ìwọ́n máa ń jòkó tó sáà sí mi kánábì tọ́lọ́ máa mà ní kánábì má sà fún wa tọ́lọ́ gbọ́dọ̀ máa tẹ́ pẹ̀lú wa má sà fún wa tó pé èèyàn tọ́wọ̀ èèyàn ti ń tẹ̀lé ni ti ń gbé pẹ̀ẹ́sì báwọn tí ò ró ń jẹjẹ àwọn tí ò ró mi mú àwọn tí ò rí bàtà òkò ní tó ń tọ̀hún sọ wọn kì í sòdodo tó ń bẹ́nu àwọn ìrújú táwọn èèyàn lánàá fi láwọn ògbà wọn àmọ́jọ náà bá lè jọlá táwọn tí ń tẹ̀lé kọ́ ọ̀mọ́nà wọn kàtà bá àgbà ìlàlẹ́bí náà wọn mọ̀ àrọ́ ọ̀dí ìlú náà àrọ́ wọ́n tún wọ́n tẹ̀lé bá dé àrọ̀ ayé ọkàn sọ fún wọn ò tẹ̀ ò tẹ̀ jẹ́ wò wọ́n gbá wọn tàbí pọ̀ lákàyà wọn ojú kẹ́nìkan wá ní ìsìláàmù lẹ́sìn mo lè kàwé tó báyìí àwọn gbogbo ọ̀wọ́ kí n gbé sí faculty of thinking ni ó tún gbé sí faculty of thinking department of thinking náà pé òun gbọ́dọ̀ wo bí ó bá láti ń kírun bọ́ mùsùlùmí gidi àwọn òní máa bí ọlọ́run kó máa gámagá máa lóhùn wọn ní lọ́wọ́ sí àwọn àná tó ń kú pé àwọn tó ń tẹ̀lé ọgá wọ́n ń tẹ̀lé ọgá bí àrùwọ́ ayé wọ́n tiẹ̀ wọ́n kàn ìlú òtí ẹ̀ wọ́n gbọ́ ni wọ́n kọ́ wọn lọ́wọ́ bá àlejò ọlá làákà yìí náà ní máa ń bá mu wọ́n yà kí ní wà láti tún táwọn kèfèé rí sọ fún ìwúrálà nípa àrá àní tẹ̀lé ọ tó yà wọ́n ti ń tẹ̀lé ọkọ́ wọ́n máa rọ́ọ̀bì ìrùnà asáàfì ìrùnà báyà bí àrùwá àyẹ̀ mú òtí ẹ̀ yẹ òkútọ́gbà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lè ẹ́ sí máa ń sí lòdò tí òdòdó bá ti hàn sí ẹ̀ kúrò lòdò ní kí ẹ máa yìí tẹ́ǹkì mà bákan náà nù tí wọ́n wá gbé nínú tó táwọn òfin ga pàmò àná rọ́ọ̀dà fún alẹ́ náà mi fọ́fún táwọn anítọ̀ ló pọ̀ kí ló ní jùwà lọ tó jùwà lọ ní so ló jùwà lọ tó mẹ tó lẹ́nu jùwà lọ ní obìnrin nǹkan náà táwọn èèyàn máa ń gbé kalẹ̀ láti lè fi ṣe ilé òdodo jìnnà náà kàkàkàkà níta ló ń tọ́ sí wá sí òun àá kí ló ní tó kàwé tó wà ní tó lówó tó wà ní tó kọ́lé tó wà ní táwọn bá ti rí pó ní àǹfààní ayé kan ju àwọn lọ wọn ò gbà pẹ́ni tí ò bá ju àwọn lọ nú àlámàrí ayé lè máa ṣe wá sáwọn nínú májẹ̀mú téyìn ó fi ṣe wá àti bá àwọn ni pé ó gbọ́dọ̀ jẹ́ni tí ó ju àwọn lọ bí òun lọ delicious the world house wá sí bí ẹni pé òun ló láǹfààní àti ní gbajúmọ̀ jù láyé wọ́n ṣe wá sí tó ń dánú dáhùn èèyàn sọ fún nùkù ránà wípé wàmánà lẹ́kún àlẹ́yìnà àbìbọn àti wà àtàwọn tí ń dàkún kí lẹ́fi jù wá lọ balinazunnukun káàbìbì ẹ̀wọ̀ fún oníbà náà aláàkùnkùn kàbìrì zọ́nù àròbí pẹ̀pàrọ̀ ẹ̀yìn olè ẹ̀lẹ́ ẹ̀sàbí lọ́wọ́ nípa àníbọ̀ ọlọ́pàá àti sàlámù wọn kọ̀ọ̀lọ̀ yá kọ́ lóòwò lẹ́yìn èèyàn ní nǹkan tó alágbà yìí àti mẹ́rọ̀ bí tí nà ọ̀rọ̀ àìtò nǹkan tó alágbà yìí àti mẹ́rọ̀ bí kí lè rí sí tó bá jẹ́ wípé n ti ń pè ní simolẹ́ẹ̀lì látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ní pé bẹ́ẹ̀ ló ṣe rí bọ́lọ̀ sí rán ní sẹ́kì ní sàkókò wọ́n láwọn àgbàkọ́lù sùn ní

ojú ọ̀nà wá dàrú mẹ́yìn lójú ẹ̀fọ́jú ẹ̀ mọ̀ pé tí ń pèpè sí iṣẹ́ ọlọ́run ni ẹ̀fọ́jú ẹ̀ rí bọ́lọ̀ gẹ́gẹ́ lórí rí lórí àmì sí ẹ̀fọ́jú ẹ̀ rí pé gbogbo tí mo gbé wáyé kó tó láwùjáre àti ẹ̀sítàbílíṣì pé mi kọ́ ní ìdá sọ fàún mi àtàlẹ́ ikú tí ìmọ̀ ẹni tó bá hàn sí mi tí ó pa mọ́sẹ́ yìí tọ́lá máa ní kí mi mà pé tí mo gbé lọ́wọ́ yìí fọ́ òdodo ni tẹ́yìn ò tiẹ̀ tẹ́yìn sọnù kó ló wá kàrí pẹ̀lú ti yìí أنبزركموها وأنتم لها كارهون ìyẹn ní fọ́sìlì ní òní fọ́sìlì tó kà lẹ́nu kí n sọ fún yín kí wọ́n fọ́sìlì ń ṣe tẹ́ ẹ̀fẹ́ sí ẹ̀yìn ṣe wọ́n tí ń mi ni kí n wá fi ẹni lẹ̀ pé báyìí lọ́wọ́ bá mi yọ lọ́wọ́ bákan báyìí ló jẹ́ kí ni wàhálà yìí kí mo kàn wá jíṣẹ́ ọlọ́run fún yín mi ò lẹ́ẹ̀bù lówó ẹ̀yìn àbáyọ̀ máa ń torí pé lọ́wọ́ àdúgbò mi ò gbowó lọ́wọ́ yìí o ẹ̀kọ́lẹ̀ ẹgbẹ̀rẹ̀ oṣù ẹgbẹ́ bí yàwó kan tí ń gbà lọ́wọ́ yín ni ó wá lè fún yín àfẹ́sàlùkù máa jẹ́ ọ̀nà omi mọ́bí omi mọ́sùkàrù àbí ọmọ bèèrè owó lọ́wọ́ pípa tó lè ṣe wá sí wọn gbọ́dọ̀ wọn fún ọlọ́gbọ̀n wa kó wà sí pé aṣọ di ilé fíìmù kẹjọ wa wá sí pọ́ ẹgbọ́n lè sọ ẹsọ́ nǹkan tí ń bà wọn jẹ́ pé àwọn máa jẹ gbèsè tí o fi wá gbà ní Nuhu alayhi salamu ní ọ̀yá kó mi ẹ̀yẹ ẹ̀yẹ mi lẹ́sẹ̀ alùpùpù alẹ́ ìmáàlá ẹ̀jì ń pè mí sí ìlú ní ẹ̀rù mi lówó àìsí ní ẹ̀kùn mi lówó kò mí ní pé èmi sálárì sálárì ń fún mi ìyí gbowó ẹ̀yin kọ́ lẹ́ fún mi kẹ́yìn kẹ́gbọ́ tí ní adórí ayé ilẹ̀ aláwọ̀lọ́rí ẹ̀sán sẹ́ẹ̀mí owó ọ̀yà sẹ́ẹ̀mí ọlọ́run ni ó sàn wà máa ànàbí tọ́ọ̀rì ìdílé ní iná ábànú nínú àwọn rìpọ́ìtì táwọn kèfèrè rí béèrè lọ́wọ́ ọ̀run òbí pé tọ́ ọ bá fẹ́ ká gbà fún a báwo làwọn àtàwọn tí ò bá sọ wọ́n sì máa wá jòkó sójà àwọn àlọ́gbọ́ olówó àwùjọ a máa jẹ́ òkú mọ́sánsí aláàkọ́ wà sí láwọn tí òwò jẹjẹ máa bára nù wá àwọn olùsèyún sọ fún àwọn tí wọ́n rán àwọn tí ò rí se ilé wọn kó lẹ́yìn àwọn àwọn lẹ́yìn tí ọ̀rọ̀ káwà gbà fún ọ lé àwọn yóò yóò ní ẹmọ rẹ káwọn yóò ń bẹ èmi ò ní láwọn tó gbà fún ikú onú òdòkó mi ò ìnáhùn mọ̀lẹ́ ìnáhùn mọ̀lẹ́ àkúrò ọ̀bìnrin wọ́n lọ ń pàdé ọlọ́run ọba wọn lórí ńkásì tábà ṣe dáadáa wọn gbà tábà ṣe tí ò lọ wọn gbà ìwá ní ilé wọn torí kí mo ti mọ̀ kẹ́yìn tẹ́lẹ̀ kí lé wọn aláìmọ̀kan ní wà ní àrọ́ ọ̀kun kọ̀wọ́ ẹ̀ẹ̀mà nípa ẹ̀sẹ̀ tọ́lọ́wọ́n bá tọ́jú fáwọn tí ń sìn ẹ̀ẹ̀mà nípa ìyà tọ́lọ́wọ́n bá àlékè ọlá tọ́jú fáwọn tí ó sùn gbogbo ẹni bá sì ṣàyẹ̀wò ọlọ́run kó ọjà yìí gbogbo ẹni bá ti ṣe lọ́wọ́ bá àlékè ọlá kó ọjà yìí ṣé ibi islam tẹ̀lé ọ̀hánfúlà yìí wọ́n ní kọ́lá sáàbù muhammad kúlù wọ́n ní pàtàkì pé gbogbo àwọn sàábì ànábì sọ wípé kúlù mọ́ àṣọ̀rọ̀ fọwọ́ jahil gbogbo ẹni bá sin tọ́lá wọn kò fi àyèmọ̀ kan ni. sọ wọ́n sì kò tí lóko fi ròyìn àwọn kèfèrí wọ́n sì lọ́mọ tọ́lá kí gbogbo ẹni bá sin tíyàn kó mọ gánpè ní náà oríjínálì ó mọ àná ó sì tàṣọ wáyà náà ó gbé gánpè náà síwájú ẹ̀ ó wá gbọ́ pé kó ń tẹ̀lé ọlọ́lọ́ obìnrin wọn bí níwà sí ṣáṣe kò má dápẹ́ náà ni tó ní dínú obìnrin wà láàkì ní àárọ̀ ọkùnrin mo rí káláì màkàní ọ̀yá kọ́ ọ̀yá dákẹ́ lẹ́yìn ẹ̀yà mi mà ń yàn sọ̀rọ̀ ní ìrìnà wọ̀ ìrìn tọ́lá tó wọ́n ọlọ́run ní kí n pèpè sójú ọ̀nà ọ̀là àwọn kan wá gbà wọ́n bẹ̀rù ọlọ́run látara tí ń pè sí ni kí n lé wọn tọ́lọ̀ ń bá yẹ báwọn ń tọ̀ ń gbìjà ta ni ó rà mí lọ́wọ́ tọ́lọ̀ ń bá lóun ó gbìjà àwọn èmi ń gbìjà yín ń ṣe náà mí ọba àlejò ọlá máa sùúrù mí náà lọ ní bá lé wọn láwùjọ mi ta àfàlà àtàdà ìdàrú sẹ́yìn ò tẹ ẹ̀rọnú débẹ̀ ni wà láàkúrù lẹ́kún ẹni ọ̀dà inú lọ́yìn tó wọ́n ní kí ló lè fún ẹjẹ́ ìfẹ́ nígbà ìyẹn sọ pé mo mọ̀ mi ò sọ títí mo ìmára mi tí mo kílẹ̀mù dẹ́sì rẹ́rì ẹni pé mo sì mo pè ká nábí ọlọ́run ní mí wàlá kúrò lẹ́kún ní bí kọ̀ọ̀sá inú wọ̀nyí ìsọ pé bí tọ́lọ́run ọba àlejò ọlá gbé àwọn pẹpẹ ìmọ̀ rẹ̀ sí kí mo mọ ibi tó wà wàlá alámọ̀lẹ́kọ̀ọ́ ibà ìsọ fún kí mo nímà nípa kọ̀ọ̀kọ̀ wàlá kúrò inni malakun in sọ fún pé màláìkà ni mí wàlà akúrú lílà bí i kásárì àyúnukùn láyé òtí yàrá mú lọ ọ̀hẹ́yà in sọ fún pé àwọn kẹ́lí kí n lépo ń jòkó tẹ́sítò ẹ̀ ń fojú àìdé yàwó wọn in sọ fún pé làwọn náà lè dà ẹ̀ńtẹ́ ní kele wọn bí ọ̀là ti ń wà bàjẹ́ àwọn tí ò lówó lónìí lọ́la àwọn tí ò ló kọ lóòrìn lè lọ́la sí ní nímà gan nípa pé àwọn tẹ́ ní kí ní lè sọ fún yín wípé ọlọ́run ọbọ̀ ò lè ṣe dáadáa fún ò àwọn nǹkan báyìí lókùnkọ nǹkan yìí kọ́ ọlọ́wọ̀ aláwọ̀ máa fi nípa kọ̀ọ̀kan wọn ṣe ìgbàgbọ́ dáadáa ní ó sàn wọn lẹ́sàn-án àbíwò tí ẹ̀ ṣe tó yóò sàmọ́lẹ́sàn ní ìdàlùlàmìnà gbọ́ rẹ̀ ní mákílìmọ̀ àwọn nǹkan tí ìní ma ń tààrí àwọn alábòsìnlẹ̀ tí bá ṣe jẹ́ ní kí n ṣe alábòsìnlẹ̀ ní tó ní tí ń pè sí òtí ẹ̀jọ́mọ̀ gaba wọ́n ni ẹ̀yẹ̀ náà kọ̀dẹ̀jáàdáríkàná ọ̀tí bá wa fọ̀rọ̀ fáàrọ̀ alìjìdáàrí lè sọ ti ẹ kí n sọ tèmi mẹ́rin ti ẹ wá kí n mẹ́rin tèmi wá ọdún sọ ti ẹ fún alẹ́nu àwọn náà sọ ti ẹ fún ọlẹ́nu padà tí mọ́ wọ́n lọ sọ ti wá lọ sọ ti ẹ jù wọ́n lọ bá wa jiyàn jù wọ́n lọ tó gbé bá rí kí kí ní ìwòsàn lóòótọ́ ó pọ̀ jù ọ lọ ẹ̀rọ kan a ń sọ pé kọ́ níjà adáre jàná ọmọ ti bá wa jiyàn lórí tàǹfà yìí fàákítà ló tàjí dáadáa náà ọ sì bá wa jiyàn lọ́pọ̀lọpọ̀ tí ẹ̀ máa ń làkà yìí wà ní ẹ̀ ń fa ọ̀rọ̀ kan ó ń tọ̀ wọ́n fọlẹ́gì ó ń fọlẹ́gì tí ọ̀gá náà lè láǹfààní àti ẹ̀sìtà bíjá ah, ẹ̀rí tó kọ́ ìkọ́ o ó pọ̀ kí ni ẹ̀ máa ṣe ní òjò wọlé náà àwọn ilé ìlà ayọ̀ wọn sọ pé nígbà tí lóògùn fáwọn lẹ́yìn tẹ́rì ń pọ̀ ń tí ó jẹ́ nàtíjà ìbánifọ̀rọ̀ ní wípé fàtìnà bìmá tẹ̀rọ ètò náà àgbà mọ́rọ̀ ní àgbà ìyá ọlọ́run ló wà nínú tí wàá débẹ̀ ẹlẹ́ẹ̀kì fún ilẹ̀ ó bá yẹn jiyàn ó sì fún ilẹ̀ ìgbẹ́pọ̀ sí tó wá kẹ́ni pé lọ́mọ ìyá náà wà síyà ló kàn

àmàdé ibi yàrá ṣe àlẹ́sùn náà ní aṣùgbọ́kà sí lọ́mú yàrá wa iṣẹ́ wọn sọ́nà ni ẹ o wọ́n sọ̀rọ̀ pé àwọn àwọn mọ̀ wípé súnà òun ò ti tún fún alẹ́ yóò ti kọ̀m̀pẹ́sì wa máa wò sí lọ́mú yàrá ẹ̀ súnà wa bí ìpé wọ́n lọ fẹ́ fi àjẹ wọn wọ́n sọ fún lórí fàtí náà bí máa dẹ́ ẹ̀yìn náà ẹ̀kùn dàrí lásán tó ń pèpè sí òdodo ni ìyàtọ̀ ní ó jẹ àwọn tí ó tẹ̀lé ọ̀rọ̀ pé wá tí wọ́n bá wà nípò mú sọ́wọ́ lọ́mọ yíyà ipò àfá àkọlù mú yíyà àwọn òkúpa wà lápá lọ́wọ́ kódà ní àìsí náà lọ́wọ́ lèyìnsì wọ́n lọ gbọ́ ilọ̀ náà nígbà wọn sọ pé tí ìyàn bá ṣe báyìí kọ́ lọ́n sọ wípé náà ní bẹ̀rẹ̀ bá ṣe tí ìyàn bá ṣe kọ́ ìkọ́ àìjẹ́ náà ní bẹ̀rẹ̀ fún àlá ní náà lọ́wọ́ àwọn náà náà níní lọ́wọ́ ẹwà ń sọ fún ìwò pé fàtí náà bì máa tẹ̀ ètò náà iná ọlọ́run ọba rẹ ìyàtọ̀ ọlọ́run ó fi wá jẹlọ mú wa nǹkan tàbí náà sọ̀rọ̀ rẹ báyìí pé òótọ́ ni tó ń sọ lórí bẹ́ẹ̀ yóò wà ní àdúgbò débi lágbélẹ̀ jù iná ẹ̀mí kọ́lé fi àyè yẹn ìyẹn sì sọ fún yẹn mi lọ́wọ́ rẹ̀ kọ́lẹ̀ nínú يحكم به الله ومن يشاء adam kọ a ní sọ̀rọ̀ pé náà bẹ̀lẹ̀ wọ̀ wà ní lọ́pọ̀ lọ́wọ́ tó yìí rí mi ní lọ́wọ́ ọwọ́ ọlọ́run ní náwà iná náà yà tí kúmbì yìí la ọlọ́run ọba aláà ní ó gbé náwà báyìí tẹ bá ti sàmẹ̀ ìṣá tó bá wù gani àbí tó yẹn lè ṣe lọ́ngà míì lẹ́sẹ̀ tí ò tún mẹ́bọ kọ́lọ́yọ̀ dáyà báyìí pé ẹni pé tẹ́ǹsì ìdàpọ̀ súnà bíbí àní báyìí báyìí kò túmọ̀ pa aláwọ̀ aládínà o kò túmọ̀ pa aláwọ̀ náà lẹ́sẹ̀ kọ́ o lẹ́nu wa ní ọ̀dà ẹ̀yìn ṣe lọ mú nàlẹ́ wa iná nìkan kò àrẹ̀jẹ́ nà mí ṣùgbọ́n nínú àwọn ayé àti ikú bí ìlà àtẹ̀jẹ́ náà àtọ́lọ́run àti náà ọlọ́run ló lè méjèèjì fẹ́ gbé kalẹ̀ wá gbà yín ẹ̀ bẹ̀ kẹlẹ́ máa ẹ̀ lè ká ọ̀rọ̀ lágara. ọ̀la yẹn bá kó ní ní ìwà fífi àwọn ní àwọn aṣọ wọ̀nyí tó sàlámù. tí ní bá ń fà mọ́ra wọn lọ́wọ́ ìkẹ́ sọjọ́ kan o kì í wọn ọdún. إلا خمسين عاما

nàṣíhà mi wá sí mi ò lè ṣàǹfààní fún yín in àwọ́tò an àrùn sọ̀hálákó ohun mi lóòótọ́ mo gbèrò lóòótọ́ láti ṣe nàṣíhà fún yín wọ́n ni gbogbo ń tẹ́ǹsẹ̀ ni ò fi dùn mí mo fi pè yín lọ́sàn ni mo fi pè yín lóru ọ̀rọ̀ lọ́bí ní ìdáhùn tòun lẹ̀yìn láwọn àwọn ọ̀rọ̀ mọ̀sí ní ohun lọ́áyé أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا نولي غلاب من دعوتهم ليلا ونهارا أعطوا غمسي مقوى لالي مقوى لصا torí rí afá mẹ́rin lọ́rọ̀ jòkó tí ẹ̀ lálẹ́ àtọ̀sán eléyìí jòkó tí wọ́n lálẹ́ àtọ̀sán torí bí pípé yẹn ṣe wà sópà sáǹtì tó wàlàm yazidhum du'ai illa firara ìtí mo ń fi láwọn ọgbọ̀n tí mo ń sọ wọn ń sá fún mi ní ìtúwà torí ni wọ́n sá fún mi kébìnà máa wá sá fún wọn mo tún dúró tì wọ́n fẹ̀yìnbí kúlà máa dà á òjò wọn ẹlẹ́dùn ọlọ́wọ́ ní gbogbo wọ̀ tí ì bá ń pè wọ́n lè gbà kó kí ọ̀la mi kẹ́lẹ̀ kó kí ọlọ́run lè bá àforí jì wọ́n dà á lò aṣọ àbí àrùn kẹ́lẹ̀ fi hàn mí pé tí ń pè àwọn sí àwọn hẹ́ẹ̀tì ni àwọn hẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi dà á lò aṣọ àbí àrùn fi àádáàmì ìsìnkìbára wọ́n sáà gbórí lórí tí wọ́n ń ṣe káwọn ò ní pò mẹ́ tó ń bẹ́ẹ̀ lọ́tún pè dé ọkùnkùn lọ mọ́ wa bá kún ó tún pè wọ́n sí kẹ́lẹ́ ọlọ́run lè forí jì yìí ọlọ́run rí wa bá kún ẹ má wọ́n rí pé ńgbà tẹ́ fi ṣiṣẹ́ láwọn ti pọ̀ ẹ wá forí jì ọ̀lọ́ ìnáwó kàrà ọ̀pára ọlọ́run bá bó ni kọ́dà tó bá forí jì yìí tẹ́ àyèrò mi mú إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ṣùgbọ́n ìdínú wa lè ṣàlámà ṣe pé wọ́n wọn tó ṣe wọn gbà ní wọ́n sọ fún ẹgbẹ́ wala yanfa'ukum nusihi in aradtu an ansaha lakum in aradtu an ansaha lakum níbi bá tiẹ̀ ní mo fẹ́ ṣe nàṣíà fún yín níbi tẹ́ ìbàdé yìí nàṣíà ni ò lè wúlò fún yín náà كان الله يريد أن يغويكم إن كان الله يريد أن يغويكم إن أتفجأ الله أبا لك يا الله تبيروا تسوينوا أن يدلكم ọlọ́run ló gbèrò àti sọ yínú pẹ́pọ́lọ́wọ́n bá yóò wà lọ́gbòkó ọlọ́bá yín wà ilẹ̀ ìjú tó rọ̀dá ọlọ́wọ́n bá yín sí ilẹ̀ padà sí nínú ayà mẹ́rọ̀ sọ fún pé nígbà tó ń pè wọ́n pè wọ́n pè wọ́n tí wọn ò dánú wọn ò lóhùn níwò padà tó bẹ̀yẹ pé mo fẹ́ ṣe mo yín ni láti ṣe mọ̀ sí àmì yín tẹ́ẹ̀ bá wá gbọ́nà sí àmì ọwọ́ lóbi ọlọ́ni àwọn yẹn kú olú náà fi tọrọ ọrùn àbáwọn èèyàn lánàá lásìkò nóhù àbí wọ́n sọ fún nóhù wípé nóhù ń parọ́ má ọlọ́run pọ́lọ̀ ló wá wọn sọ̀rọ̀ alátẹ̀síre àmì ẹ̀kọ́ olú náà fi tọrọ ọrùn alátẹ̀síre náà àbáwọn kẹtẹ̀lí mẹ́kà tó gbé ti ń nù tán nóhù alẹ́ sàlám kì í ṣe ti ń nù làákàyà àwọn akẹfẹ̀rí máka kìí ṣe irú kàkàtìkàrí kọ́kà àwọn anábì lọ́tọ́ o lọ́mú ọ̀kà tán anábì wa nù anábì wa ndé wọ́n ń sàlàyé fún àwọn ya ìtàn nùhù bó ṣe ṣẹlẹ̀ ọlọ́wọ́ ní amúyàkúlù nàfàrà amúbí ó wá ní wa istifu ha mọ̀rẹ̀sìbọ́tùmọ̀ rẹ̀ ní bali bàlìyàkúrò náfìtàráwò tó ti bá náàbì ìṣẹ̀ sàlàyé ẹ̀fún wọn tó àwọn kèfèrí tó ń sọ wípé ìfìtàráwò ìrọlùpà ọlọ́wọ́n kò rí ànábì sọ fún wọn pé ìnìfìtàrà ètò báyẹ̀ pẹ̀lú òótọ́ mọ̀ pàwọ́ báyẹ̀ pẹ̀lú òótọ́ tí ń sàlàyé fún nípa ìdáná òkú ìkù ibẹ̀ báyẹ̀ pẹ̀lú òótọ́ ọlọ́run bá kọ́ lọ́rùn ló fi mọ̀ yí mà ọlọ́run kọ́ ló sẹ́ndì ẹ̀ sí mi fàálà ìṣẹ̀lẹ̀ ìjọba kí ẹ pa ọmọ náà bá àdékọ́lá ìṣẹ̀lẹ̀ mo sì rẹ́dí àti shoulder responsibility ẹ̀sẹ̀ ṣùgbọ́n alábàárí nǹkan mìíràn máa tòjòrè mọ́ mo bọ́pá bọ́sẹ̀ kó níbi ìṣekúṣe ìsọkúsọ ìwékùnrin jẹ́ òwúgbà mi. wọ́n alábàárí omi máa tòjòrè mọ́ àwọn ní àyà ni wọ́n ní ó wá ọlọ́run ọba àlejò aláṣẹ ìtìrọ̀ọ̀tì tó pé níta àbábọ̀ ìdáná lòdì ọlọ́run wá fi kà nábì àti àwọn akẹ́kẹ̀ẹ́ mẹ́kà kó mú wọlé abẹ́kọ̀ ọlọ́run wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́kùnrin rẹ̀ lẹ́yìn ààyè kọ́ ọlọ́run wá padà sórí kéèsì náà mọ̀ padà wípé nígbà kan wájọ fàáfàáfàáfà tọ́láwọ̀ nígbà náà ni àwọn ará ṣe sí inú ọkọ̀ وأوحي إلى وأوحي إلى نوح أنه لن يؤمن لك يؤمن من قومك إلا من قد آمن ọ̀rọ̀ nígbà tí ó wá dé báyìí láti bí odidi ẹgbẹ̀rún kan lé ó dín ní àádọ́ta ọdún 950 years tinubu fi pè wọ́n tọ́jọ́ ń fa bàbá nígbà náà ní táwọn díẹ̀ péré ló gbà fún wọn ọlọ́ta wa ránṣẹ́ sínú wàhúhìyà ìlànà ti wá dábá yóò kò sẹ́nì kankan tí ó gbà fún ọmọ òun subhanallah ọlọ́run ó kọ̀ nátọ̀ rẹ̀ gbàgbé àwọn tó gbà fún ọ nìkan náà ni ó gbà fún ọ bẹ́ẹ̀ làwọn anábì ọlọ́run ọba àlejò ọlá àwọn òkúkú fi ń fi kéèyàn tó gbà fáwọn pọ̀ sí yastik jẹ́ ọlọ́run ọba àlejò ọlá ní hadith safawa ibn abbas nabi ni wọn rí aláyẹ̀ ọmọ ọlọ́run bá rẹ̀ kí ọlá ní kí wọ́n ní kí n rí lísì àwọn ìjọ tó ti wá sáájú mi fọmọ ètò nàbí yẹ ọmọ àwọn olùwọ́ àtò wọn nàbí yẹ ọmọ àwọn olùwọ́ jùlọ wọn mọ̀jùlá wọn nàbí yẹ wà lẹ́yìn sàmà àhú ahad ṣílù islam ọmọdé dàgbà wọn ń sàlàyé àwọn masáyé tó mẹ́rin bẹ hadithi wọn ni annamọ́lẹ́m yẹ sẹ́jì láwọn ahadu yẹ àti ànábì nígbà táwọn láwọn èèyàn àwọn ànábì ọlọ́dún wáyé àwọn ànábì mí àwọn tẹ́gbà púpọ̀ díẹ̀ ànábì mí gbogbo ọgbà tó lò láyé máa hùn wọ́n jù lọ wọ́n jù láàrin èèyàn méjì gbẹ̀rẹ̀ subhanallah sáà àwọn ajá lọ bá fún mọ́lá sóòjì lápọ̀ tí wọ́n bá wà mọ́lá tí ó bá lẹ́nì gàdà jù fún mọ́lá tòmá àrùwọ́jùlù alábìnrin àrùwọ́jùlù àrùwọ́jùlá ìyàn ká àbẹ́yà méjì ní àgbà kìí wájọ́ kọba fi fún years tó fi pèpè kọ́dà alábìnrin àwọn aráwọn anábìwọ́ nàbí yẹ wà ní ìsàmà àhú ahad anábì ọlọ́pẹ̀ ẹ̀sùn kìí sí pé àwọn tó lọ jẹ́ mú gbédè kọ́ o wọ́n gbédè o wọ́n sì gbọ́dọ̀ sọ wọ́n wà ní sa'ila ẹ̀jẹ̀ tí ẹ̀mí tó lẹ́jẹ̀ kẹ́kọ̀ọ́ ọgbà fún ànábìyàn tán sáwà ní kòmọdáwà sí lábìyẹ kòmọ mẹ́tọ́sì àwọn pàjù wọlọ̀ wà lábìlẹ̀ tó yẹ nta ìsìnkọ́nà ẹ̀dọ̀rọ̀ tó bí ìjà òdájì lábìlẹ̀ kẹsìrọ̀ tó kàwà ní pé kí ni kọ́ọ̀lì sí ẹ̀ ń pèpè sí kì í ṣe kí ni kọ́ńtítì àwọn tí ń tẹ̀lé nígbà tó pọ̀ pọ̀ pọ̀ pọ̀ tọ́lọ́ tí yóò bá wọn sọ̀rọ̀ tí أنه لن يؤمن من قومك إلا من قد آمن pé o àwọn tó ti gba ọmọ ẹ̀ka náà ni wọ́n gbà ó ẹ̀dá kò tó yọ lọ́tọ́ náà bá jọ́lọ́wà sí owó rẹ̀ wà ní iṣẹ́ o ọwọ́ jọ́lọ́wà sí ọkọ̀ àwọn bí àwọn tó gbà fún àwọn bí àwọn mẹ́wàá ọmọ ẹ̀ka náà ni wọ́n gbà ọmọ ẹ̀ka náà wò àwọn jábà ọmọ ẹ̀ka ó péré tó ti àwọn tí ń bẹ́ẹ̀ lé kí mẹ́ta náà lọ́wọ́ ẹ̀ ẹ̀ máa bá نحن وسوسهم أرنهم فلا تبتئس فلا تبتئس بما كانوا àwọn aláṣọ́kù yẹ́sẹ̀ wọn àwọn àwọn ni wọ́n ṣòkò kìí ṣe wọn àwọn lèyẹ̀ burúkú kìí ṣe wọn àwọn tààrán ànábì ọlọ́run ó dídí náà wà lè sàrà àwọn ọ̀rọ̀ wà sóò ó dídí náà wà lè sàrà òun tó wá ní òjíṣẹ́ ọlọ́run tó pẹ́pẹ̀ láwọn èèyàn jù wọ́n wá sí pé pé àwọn ń tọ́ wọn wá gbà àwọn ni wọ́n ṣòfò jù àwọn ni wọ́n ṣòfò jù pé àti pé Muhammadu mẹ́lẹ̀ ń báyìí kó wọn bẹ̀rẹ̀ wọn sọ wọn káwọn yẹn káwọn pọ̀ káwọn adá ẹni lọ. ó là wọn tó fi jáwọn ará máka láti wọn dá nàbì lóhùn dá nàbì wá kó máka lọ sí Madina ó ń àkùsà mi náà àwọn lọ́sọ̀kọ̀ wọ́n lọ́wọ́ bá gbé muhammadu dìde tí ń jẹ́kọ̀ náà lásíwájú gbogbo ẹ̀dá àrọ̀bí ìwọ̀n àjàmì èyí sì ń wọ́n dé nìyẹn ọlọ́gbé ìgbínú fámìlì tí ó lè claim pé bọ̀dá mi ni ó lè claim dábúrò mi ni ó lè claim pọ́mọ àbúrò mi ni ó wá gbà pa lóbi fi wá kú òun lò wá lọ sí omi kèésà náà bìnnìmọ́ sí o kèésà náà bìnnìmọ́ problem aláwọ̀ yìí ni wọ́n ní problem

kákó mẹ́ra ní kátó wá kó mẹ́ káfíyà jẹ́ pé èyàn kí ń ṣe kó lọ yẹn ní lọ́lọ́ fi lórí ìyá ọlọ́ kó máa jẹ́ oúnjẹ ọlọ́ kó máa láǹfààní àti omi ọlọ́ gbàsára àdákẹ́ fún ọlọ́ kó fún ọlọ́ ọlọ́ fi ó kó jìyà kó lè rọ̀ kí wọn ò kí ń ṣe bá wọn. àwa sọ fún ìlú wa sínú èrè fúlùkà bẹ̀rẹ̀ sí máa kan ọkọ̀ ojú omi báyìí wàá wọ́n lù mọ́ sọ̀rọ̀ àlè fúlùkà ó náà òsọ́mọ̀ ojú omi tẹ́kọ́ sàbápọ̀ oríyà yìí afọ́kọ̀ ojú omi lọ́wọ́ àrísàrá ọkọ̀ tí máa ń mú ojú omi láti ní fólùkà واصنعين الفلك بأعيننا وأعيننا iṣẹ́ ọwọ́ ló dé bẹ́ẹ̀ àbá rẹ̀ àdábì ọlọ́ ó tún lè ṣe ọwọ́ kápẹ́ńtà àbí tí yóò bá síkáka yóò lè tọ́kọ́ pọ̀ lómi kápọ́nà ṣẹ́ka tí ìbá yìí pé bóyá ó máa ṣe ọwọ́ ìsìnà ẹni ìmọ̀ ìsìnà ẹni fúnkà máa ṣe ṣe ọwọ́ lọ ká ọkọ̀ ojú omi kì í ṣe lóhùn nìkan làkọ́kọ́ ẹni tí ń jà nábì oníṣẹ́ ọwọ́ ọlọ́pàá àwọn nábì ọlọ́run ni wọ́n ń jó oníṣẹ́ ọwọ́ ẹni tí ò kò sáburú kí ìyàjò olùpèpè ọlọ́run kó má ní nǹkan tí ń ṣe táwọn kan ọlọ́run fẹ́ fi gbà náà ní tí wọ́n ṣe kò sáburú kí ìyàn ní sí ọwọ́ tí torí ẹ̀ mú i láti fún ìdíkèdè o táwọn ní àyà sèpàtò bíi bí àwọn níbi ọ̀là á máa sọ ẹ̀yà máa ka ọkọ̀ ojú omi bó wà nínú ó sì ka ọkọ̀ ojú omi láì lẹ́dọ́kọ̀ tí èèyàn máa ń mọ̀ kan láì lẹ́ni tí ó kọ̀ ni wà wá háyù tó inú ìmọ̀ ọwọ́ tí èèyàn máa ń mọ̀ mí mẹ́ wá háyù kó kọ́ káfíńtà lọ́wọ́ yóò sì máa kọ́ sàmúyẹ́ yóò wá háyù lọ́tọ̀ kò kọ́ pé ní àlóòtọ́ ò máa ṣàlá ẹ̀ yóò sì kó lẹ́jú ẹ ìwádìí kẹjẹ wádìí tí a sọ lórí jẹ́ káwọn abẹ́rẹ́ sí àtọ́lù wọ́n sì máa ẹni fún kàbí àìmínà máa kọ́ ọkọ̀ ojú omi yìí pẹ̀lú ayùnìná ìkàkún ọlọ́run ọba rẹ̀ wàwá háyìnà àti pẹ̀lú gbé ní káwọn alákòsí fámílì rẹ̀ ń bẹ̀ fún wọn ọmọ ìlú náà ní má jẹ́ kí tí jẹ́jẹ́ tí máa ń bẹ láàrin èèyàn kan tí ìlú pa wọ́n pọ̀ tí àṣà pa wọ́n pọ̀ tí mọ̀lẹ́bí pa wọ́n pọ̀ má jẹ́ kó mú ọkọ́ máa wá bẹ̀bẹ̀ on behalf wọn ká má fi àjá máa wọn ò lè gbà wọ́n mọ́ wọ́n ti dìsáàfù ìyá ọlọ́run tí a máa dé ó súnmọ́ kọ́ rí lẹ́yìn tí ó bà ọ̀bẹ̀lẹ́kù ìyàjọ́ ìjìnlẹ̀ sí wọn ìyà tí wọ́n gan ọ ma bá wọn sọkó ní àṣìṣọ́ fún yíò kó wọ́n bẹ́ẹ̀bẹ̀ wọ́n ní o ọlọ́run ti bínú nígbà tí wọ́n máa wà ọlọ́run ọba àdékè ọlá bínú ọlọ́run bínú ẹ̀ńtàpá náà mi ni wọn agbèsán náà wà gbogbo náà wọ́n máa jù máa yẹ àrùn agbogbo la parí ẹ́ àjà ìnà òun sálà fáwọn wà mọ́sálà rẹ̀ àkèrè àwọn fi wọ́n sàárí kọ́dán for nine hundred and fifty years ìyẹn ti pèpè ń pè ń sọ́lọ̀ ó sì ń fa àwọn ẹ̀rí ó ń fi hàn yẹn ẹ̀wá gbà fọlẹ́nà àṣàfùnà ọ̀rọ̀ nígbà tá ń múnú bí wa tó ń ti bọ́lá ọba àlejò ọlá ìbínú rẹ̀ kéré sí kẹrin ìkẹ́ ọlọ́run máa ń sábà borí ìbínú ẹ̀ ìkẹ́ ọlọ́run bá sábà ìbínú ọlọ́run tòun tòun ti bẹ́ẹ̀ náà nǹkan tó yẹn bá dì sáàmù ẹ̀ báwọn àjọ lóòrù ṣe dìsáfẹ́ pẹ̀lẹ́mẹ̀ àtàkùnà ọlọ́lẹ́gbà támúnú wa támúwà bínú ìhún tàfàmùnà àmìnihún agbá wọn ajá agbẹ̀sán tẹ́sí agbà aláwọ̀ wọn ọgbọ́bà kò náà wọ́n máa ti máa ń apadà wá ka gbogbo ọrí àwọn padà bọ̀ lóye lọ́dún sọ fún lóòrù kalẹ̀ ń bí pé yóò jẹ wọn o ọ sì máa rí nígbà tí à ń jẹ wọn ṣùgbọ́n tí mo fẹ́ fún ọ ní wọ́nìí látọ̀ láì látò kọ̀ọ̀tẹ̀ o gbọ́dọ̀ sọ pé o tiẹ̀ fẹ́ máa speak on their, on their behalf pé o fẹ́ máa intercess fún wa fàlàtò kọ̀ọ̀tẹ̀bù ní ìfìlẹ́bìnà mọ́dà ọlọ́run jùmlá ìsinmi àìwọ́ ó wá ó sọ̀rọ̀ dára ọ̀rẹ̀ bitawkid kẹlìbà àmàkẹ́ni ọlọ́run ìyìn sẹ́rẹ́ tó gbé ọ̀rẹ́ mọ̀lẹ́kùnmọ̀ ó hùn mọ̀ àkúrọ̀ bẹ́ẹ̀ ó máa sọ̀rọ̀ dára jùmlá ìbẹ̀rẹ̀ pẹ̀lú tawkid kó lè fi hàn pé ó ti di tí mo lè sáàkì kọ́lọ̀ náà bẹ̀rẹ̀ sí wa inṣáàlá àtẹ̀sẹ̀rẹ̀ lọ́jọ́ mẹ́jọ lórí bọ́lọ̀ tí padà wákẹ́ sáwọn ìjọra ti tọ́lọ̀ ń ṣe fún wa ẹgbẹ́lá ọmọ ọmọ ọmọ tí ó kẹ́ ó wá kọ́ ọmọ tí ó kẹ́ lọ sí سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك